jọ̀wọ́ kájọ máa kọ́ gbọ́lọ́gbọ́n lórí ètò tí àwọn kan tó gbé kalẹ̀ lórí youtube onídèmọ́dé authentic yorùbá tv lẹ́ o ti máa rí wọn àwọn kòkòrò onídèmọ́dé ta ló ní tìmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọ́dé kájọ máa fojú ló ń jẹ àyèjẹ lórí youtube channel authentic yorùbá tv láti gbàgbégbà. mo kí gbogbo ọmọ yorùbá níbikíbi tí ojú yìí ti ń wò mí tètè yìí ti ń gbọ́ mi ọdún yìí tó ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún ó parí mò ń rawọ́ ẹ̀bẹ̀ ṣe lè dùn mọ́ rè mọ́ jẹ́ ń bọ́ ọdún lọ tọmọtaya ọdún yìí tó ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún ó parí mò ń rawọ́ ẹ̀bẹ̀ ṣe lè dùn mọ́ rè mọ́ jẹ́ ń bọ́ ọdún lọ tọkọtọkọ lágbára ọlọ́run gẹ́ngẹ́rẹ́ tó kù kọ́dún ọ parí èmi wa ò ní bọ́dún parí láṣẹ Èdùmàrè wọn ò ní fi December dárò wa wọn ò ní fi November dárò wa ńgbà tó bá di December lágbára Ọlọ́run ojú wa tó rí two ni yóò rí two àti ọ̀pọ̀lọpọ̀ ṣe wa. Well, nǹkan kan bẹ tí màá jẹ́ kókó tí jẹ́ pàtàkì tí dá wàhálà lẹ̀ tí ò yẹ kó dá wàhálà lẹ̀ tí fún wa ní dààmú àti ìfòòró tí ò sì yẹ kó ṣe bẹ́ẹ̀ òun náà ni rírówó ná rírówó lò wá lásìkò ọdún ìṣe pé bóyá tipa ìlówó lọ́wọ́ ní báńkì ẹ̀ ní rówó gbà pos ẹ̀ ní rówó gbà atm ẹ̀ ní rówó gbà mo wá gbọ́ pé CBN báǹkì àpapọ̀ àgbáyé báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n pàṣẹ fún àwọn báǹkì wípé kí wọ́n lòdù ATM wọn my question ǹjọ́ yẹ kí wọ́n ẹ̀sẹ̀ mọ́ sọ fún báǹkì láti lòdù ATM kí ni wọ́n kọ́ atm wọ̀nyí sí kẹ́nìdí tí wọ́n fi kọ́ kẹ́nìdí tí wọ́n fi ṣe ṣé wọ́n ṣe é fún decoration ni àbí fún tourism àbí káwọ́ kàn máa dààmú dé díẹ̀ ká tó rí pé àwọn ti block eléyìí ẹja tó ń lọ báǹkì míì àwọn eléyìí náà ti block tiwọn kò sí káàṣì inú eléyìí kò sówó inú eléyìí bórílẹ̀-èdè nàìjíríà ṣe ń lọ kò yé èèyàn kankan mọ́ do you know wípé nókà sísì ń bẹ lóde mi mọ̀ bóyá yín mọ̀ pé àwọn báǹkì wọn ò fún yàn ní káàṣì o wọn ò fún yàn ní káàṣì èmi ọ̀mọ̀ torí pé mi ò kí ń lọ sí báǹkì mọ́ mo bìlí pé èèlò la fẹ́ ná dàgbówó lé lẹ́nu pos ńgbà tá a bá tàbí ká transfer ṣùgbọ́n mo ní ìṣù kékeré pẹ̀lú báǹkì mi àbí pẹ̀lú àkáǹtì mi kí ni iṣu tí mo ní pẹ̀lú àkáǹtì ọ̀hún ò ní pé èmi rí àpò báǹkì mi méjì lórí fóònù mi mo á gbé à mo dẹ̀ ń wá space lórí fóònù owó làbọ̀rọ̀ mọ́ ní àpò báǹkì kan náà tó jẹ́ méjì lórí fóònù then delete ẹyọ kan tẹ bá rántí dáadáa access ń lo app kan tó dàbí ṣé grey ní ká pé àbí brown wọ́n ń lò kan tó jẹ́ white mo wá delete kan mọ̀ pé méjèèjì náà wọ́n ti clone ẹ̀ sínú ara wọn mo delete kan mọ̀ pé mo ti delete gbogbo ẹ̀ mi ò láǹfààní àti login mọ́ mo ń láti lọ sí bank ó jẹ́ moment tí atm mi expire sí now gba tí mo débẹ̀ wọn ò rí problem yẹn solve ní moment yẹn tí náà wọn àti solve ẹ o mo wá wo wípé mi ò rí ATM lò mi ò rí internet bank lò kí n gba káàṣì o ni mo wá débẹ̀ ni wọ́n sọ fún mi pé um, ni wọ́n sọ fún mi pé mi ò láǹfààní láti gba owó kí ló dé wọ́n ní wọn fún yàn lówó àkí ló dé pé kò sówó nílẹ̀ ok mo lọ sọ́dọ̀ ẹnìkẹ́ni ó ní kí n lọ sọ́dọ̀ ẹnìkejì ó wá di tí wọ́n ń dà mí káàkiri mo dọ́dọ̀ ẹnì kejì ó sọ fẹ́ èèyàn kan pé òṣòwò mo wá ní à ah, owó lèmi náà fẹ́ gbà tí mo fi dúró ó ní kò sówó lọ́dọ̀ òun mo lọ sókè mo sọ̀kalẹ̀ padà mo tó di pé wọ́n tó fún èèyàn lówó àwọn ah, bá lówó tó wà nílẹ̀ làwọn ti pín fáwọn tó dúró so kásápá péré náà máa ní à ah, ok èèlò tiẹ̀ mo fẹ́ gbà máa ní à iye tí n bá rí gbà náà ni ó ló dáa mi ò lè rí gbà ju ten thousand naira lọ sáyẹn mi ìdẹ̀ ní bínú owó táwọn ò kò fún mi èwo ni ṣé bówó lowó jẹ́ wọ́n wá sa two hundred naira jọ wọn kò fún mi nbẹ yẹn gangan kọ́ ni mò ń lọ níbi tí mò ń lọ ń bẹ ni wípé wáyì tí báńkì ò lówó mọ́ iṣẹ́ kí wá lókù tí báńkì ń ṣe láti gbowó tá a bá kó dání ni lásán àbí kì í ṣe láti fún wa lówó mọ́ tá a bá fẹ́ open account nìkan ni wọ́n wà fún àbí then tá a bá open account kí làkáǹtì tá a open yẹn wà fún ká ṣèfowó síbẹ̀ ká fẹ́ gbà ká gbà pẹ̀lú ìnira because mi ò kò mi ò understand kò yé mi mọ́ so now CBN ló ẹ̀ṣẹ̀ wá ń pàṣẹ fún báǹkì pé kí wọ́n lòdò ATM kò sí báǹkì tí ATM wọ́n lówó ná lénìí quote me anywhere mi wàá mọ̀ o bóyá bíi tá a bá mọ̀ lóde làákìlú mọ̀ o nílé Ifẹ̀ tèmi wà o báǹkì kankan ò lówó nínú ATM kì í ṣe dandan báǹkì tó ti tó ń ṣèfowó sí tàbí tó lówó ń bẹ̀ẹ́ nìkan ló ti máa expect owó láti gbowó kò sí báǹkì kankan tó ti lè gbowó jáde so with that mo wá wò wípé irú ìnira wo níjọba ń fún wa no cash ayé Buhari la experience ẹ gbogbo alamọ tó ju wá rí bọ̀ nísìnyí tọdún tó ń bọ̀ tàbí tọdún ti dé tán báwo ni àtináwó wa ò ṣe ní nira nbó láti rajà ò ṣe ní nira báńkì àpapọ̀ ń pé ẹ àwọn sàǹsàn báńkì tí bá ń kówó fáwọn tí ń họ̀ọ̀kì owó èyí àwọn tí wọ́n ń ta náírà ṣé gbogbo ala náírà lè ṣe kó náírà kó ńlẹ̀ ni tàbálà fẹ́ transfer sáwọn ìyá arúgbó tí wọ́n ń tata tí wọ́n ń talá tí wọ́n ń tewébẹ̀ la fẹ́ transfer fún ìjọ́rí tí wọ́n ti sọ pé àwọn ò báńkì o kí làwọn ẹni ẹlẹ́ni fẹ́ fi báńkì ṣe. Si ṣé báǹkì ń bẹ́nu ló wọn ọ̀nà mélòó ni wọ́n rìn tí wọ́n fi dé báǹkì kan tó sọ pé àwọn fẹ́ fowó sí báǹkì àbáwọn fẹ́ gbowó ń báǹkì èèlò gangan ni wọ́n ní tán fẹ́ gbà ń báǹkì so with that ó jẹ́ ká wò wípé ṣèjọba ni ṣé CBN ni ṣé báǹkì gangan ni òye mi wá jẹ́ kó yé mi pé kì í ṣe báǹkì àjọ tó ń control bank ntí wọ́n bá ní kí wọ́n ṣe ni wọ́n ń ṣe which is central bank bẹ́ bá béèrè lọ́wọ́ central bank wọ́n ní wọ́n float náírà ló fà á náírà ti pọ̀jù circulation ló jẹ́ káwọn owó kan kó ń lẹ̀ tẹ́ bá béèrè lọ́wọ́ báńkì wọ́n nígbà táwọn ò ní cash bọ̀ tán bá fẹ́ fún wọn lówó wọ́n ń gbowó sọ́dọ̀ so with that now to the best of my understanding Nàìjíríà ń bo la wà ẹ̀gbọ́n nǹkan tí central bank sọ ó please refer to the subsisting subs, subsisting circular on mystery shopping exercise and periodic port checks on cash distribution disbursement activities on deposit money banks DB, DMBS. As you will recall, these in initiatives were intro introduced to one monitor and prevent practices that facilitate flow of mint bank notes ẹ float owó oh, olówó flow of bank notes to hawkers of naira cash thereby discouraging abuse of the naira and two ensure that DMBI support efficient and responsible cash disbursement to the public now to the best of my understanding àwọn tí wọ́n ń hawk owó gan-an mi rò pa sábà ń bá wọn pàdé ń patí mọ́ àwọn tí máa ń kówó tuntun wá wọ́n máa sọ pé ṣẹfẹ́ṣẹ́ change because majority inú wa gan ò lè waste owó to that extent mọ́ ìgbà tí wọ́n fẹ́ change ten thousand naira tán ní màá san three thousand naira ṣé pẹ̀lú ọpọlọ pípé wà á ní kówó mi sápò instead tí n bá fi waste three thousand naira for that just like that n bá fẹ́ náwó fún èèyàn tó bá jẹ́ wá one thousand naira mẹ́wàá mo fẹ́ náà sẹ́ẹ̀ tí n fi mọ̀ ná two hundred naira tí ó pọ̀ tí n wà fi three thousand naira ṣòfò n kúkú ná mẹ́wàá kọ́ mọ̀ pé mẹ́wàá mo ná kí n kó wájú ẹ̀. so o ni mo sọ wípé lásìkò tọdún ń bọ̀ yìí àti lẹ́yìn ọdún kò yẹ kí a fi ìnira gba owó wa ní báǹkì kò yẹ kí báǹkì ó má lówó nínú ATM bí wọn ò bá wá ní lówó nínú ATM kí kálukú ó yọ ATM wọn kúrò níta ká mọ̀ pé òsì ká mọ̀ wulẹ̀ dààmú yabẹ̀ majority wa máa máa lọ síbi kan a ní ìdí cash a máa bọ́lẹ̀ nínú mọ́tò a yà bí atm a ní rówó gbà a tún fi ànọ́dá owó wọ mọ́tò míì lọ síbò míì ilé tó bá gọ̀kadà nu wa machine ó máa gbé wa yíko káàkiri àwọn machine náà mọ bí atm tán ti ń disburse àbí tán ti ń tó ti lè withdraw bó bá dé bí atm ilé wọn ni àwọn gbowó ń bẹ̀ láàárọ̀ ó kì tún lọ bò míì meanwhile ìyẹn máa fi jẹ́ kówó tí wọ́n pọ̀ ni wọ́n rí ibi charge dáadáa ni àǹtí ṣé kí n dúró kí n gbé padà bọ̀dá ṣé kí n dúró kí n gbé padà ok jẹ́ kí n dúró ẹ lè mọ̀ rówó gbàǹbẹ̀ yẹn bóyá ẹ máa rí gbàǹbò mi so um, well ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré tọrọ ìṣẹ́jú kan lọ́wọ́ yín God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́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 kí ló fà tápákọ ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathing oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. tọdún yìí tó ti wọlé dé o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 junction ìjẹ̀bú ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea apps and stop spices lórí facebook at oea underscore abba lórí instagram wẹ́bsáìtì wa ni www.oea/abba.com email address wa ni appstrops2019 at gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní december ọmọọba ọlámilẹ́kan olówu aláṣẹ oea apps and stop spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èé ṣe. adéoyè abẹ́fẹ́ awíkòǹkò ó tún dé lórí ìkànnì yìí o authentic yorùbá tv youtube channel yorùbá game show onígbèmọdé tẹ bá ti ń gba ìbéèrè lẹ ó máa gba ẹkún owó ńlá lórí ètò yìí o onígbèmọdé. àdéhùn <laughs> yàgbẹ́ fi àwọn tó ń kọ́ bákúbákú wọlé ọ̀tọ̀ tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ ta ní dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá hundred thousand naira yorùbá game show ní nípele jìpele léde yorùbá pọ́nbélé àṣà àtiṣe olú àtàṣàyàn ọ̀rọ̀ bèbè èrè ó ti máa jáde lọ́lọ́kùn òjọ̀kan òun ọmọ yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí àwọn kan tó gbé kalẹ̀ lórí youtube òní dèmọ́dé authentic yorùbá tv lẹ́ ó ti máa rí wo àwọn kòkòrò onídèmọ́dé ta ló ní tìmọ̀tì tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọ́dé kájọ máa fojú lóúnjẹ àgùntẹ lórí youtube YouTube channel Authentic Yorùbá TV látìgbàdégbà. bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ púpọ̀ ní múrọ́ wá sókè lọ́bi oge onídèmọ̀dè orí YouTube náà lẹ́tì mọ́ bá a pàdé onídèmọ̀dè game show gangan ni hmm, bẹ́ẹ̀ ni game show ni ibi tá a ti máa ní akópa takópa ó ti láǹfààní láti jẹ̀bùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún náírà hmm, bó tiẹ̀ jẹ́ wípé àwọn èèyàn tó wà nílé náà wọ́n ń béèrè pé ṣé kò àwa tá a bá lè wá kí láǹfààní táwọ́ mọ̀ jẹ ẹ̀ mọ̀ mìkan ẹ̀ mọ̀ yìí ṣèyọnu àákòsí náà ti dé well lórí eléyìí tá à ń sọ bọ̀ lórí ọ̀rọ̀ àwọn báǹkì àjọ CBN àtẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ ta ní bá ń ronú bó o lẹ ṣe ń ronú ọpọlọ èwo fi ń ronú irú inú òwo lẹ ń rò tẹ́ fi wípé nbi táyìn gbélé ayé dé làwa tó kù gbélé ayé dé báyé ṣe dẹrùn fún yín ló ṣe dẹrùn fún àwa kí ló yẹ tẹ́ fi ń fi nǹkan ni wá lára kí ló yẹ tán máa gbé yín sípò kan tẹ́ mọ̀ fipò yẹn ní gbogbo èèyàn lára àwọn pọ́lísì tí ò wúlò pọ́lísì tí ò láǹfààní pọ́lísì tí ò ní oore kan tí ó ṣe mẹ̀kúnnù lẹ́ mọ́ mọ́ jáde you just think about something overnight ẹ̀ dẹ̀ implement yẹ cashless policy cashless policy fún èèyàn mélòó ṣé irú nàìjíríà náà ti ṣe cashless policy nbí téèyàn ti fẹ́ lọ ra ọjà mọ́kò ni ó ṣe cashless policy oko tẹ́ ti fẹ́ rajà tẹ́ ti fẹ́ ràrà mọ́lẹ̀ tẹ́ ti fẹ́ na ọjà mọ́lẹ̀ ṣé nẹ́tíwọ̀kì ń bẹ ń bẹ ntí ń bẹ ń gbòòrò gan-an àìmọye kọ́ là ń ṣe tí ò sí nẹ́tíwọ̀kì ni àìmọye pos kọ́ ni yóò gbowó olówó mi tọ́jẹ́ pé last card tó ń tọ̀ ní lọ́wọ́ ni pos ó ti jáwó yóò pé kò sí lórí owó tó bẹ́ẹ̀ bá pe báǹkì yín ọ̀ràn lẹ dá customer care ẹ̀ gbègbègbègbè kò sẹ́ni tí ó pì kẹ́ bẹ́ẹ̀ bá lọ bẹ̀ wọ́n fún yín ní seven working days bó bá jówó tẹ̀ fẹ́ fi róúnjẹ sí seven working days lẹ́tọ̀ jẹun so bá a bá ti ronú nǹkan ẹ jẹ́ ronú àwọn èèyàn tí ó affect positively and negatively ẹ má jẹ́ àfi tiwa consider ká má fi tiwa gbé ìgbésẹ̀ ká má fi tiwa establish a policy ká má fi tiwa implement policy ẹ jáwọ́ àwọn èèyàn tí yóò affect mostly àwọn tó máa affect negatively ni put into much consideration like he said only as we approach the yuletide season with an anticipated increase in cash demand DMBS are advised to implement internal controls for responsible disbursement and accountability in respect of mint banknotes, payouts at their outlets. To enhance access to cash, we encourage banks to prioritize cash distribution through ATMs. Lo and behold, to the best of my own understanding, kì í ṣe lásìkò ọdún nìkan sẹ́ẹ̀ ń lọ yẹ ká rówó gbà lẹ́nu ATM. They in day out ẹja mọ rọ́bà lẹ́nu atm ń básìkò kan ń bẹ tẹ́ gbàjú twenty thousand naira lọ bó bá jẹ́ léyìn náà ni asáàtì faramọ́ àsìkò kan ń bẹ sọ pé ten ten thousand lálẹ́ mọ́ gbà jáde lẹ́nu atm kan a complain o mo rántí dáadáa lásìkò gbà náà àwọn báǹkì kan ń bẹ tó yẹ pé límìtì tiwọn five thousand naira ni nobody complain because níwọ̀nba àgbà tá a bá ń rí kéékèèké gbà mẹ̀kúnnù nàìjíríà ò kì ń complain a wà very very adaptable kọ́lọ́ mọ́jẹ́ kíyà ò bá àyàn múlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn lọ́rọ́ wa nǹkan ò kì ń pẹ́ mọ́ wa lára àgbà kámúnìsìn ṣùgbọ́n àìrílò rárá ni mo mú wa complain ẹ̀yin tẹ́ wà nípò àṣẹ tẹ́ wà nípò ìjọba ẹ máa ro ìrora aráàlú pé torí wa lẹ ṣe wà ń bẹ̀ àwa la yàn yín síbẹ̀ torí wa ni wọ́n ṣe gbé yín síbẹ̀ ẹ mọ́ wàá gbàgbé pé àwọn kan ti lo pò yẹn sẹ́yìn wọ́n kó ń bẹ̀ lẹ́yìn ṣe débẹ̀ ẹ̀yin náà kó ń bẹ̀ fáwọn kan à ń sọ̀rọ̀ àwọn kan Emefiele ọ̀rọ̀ rẹ̀ ò ní kó nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà táyé ò fi parẹ́ á rántí ìwọ náà lọ́la á rántí ẹ̀yin náà lọ́la sà á rántí yín lọ́la mọ̀ ipò tẹ́ wà ń tẹ́ fọkàn sí pọ́wà permanent that you can do and undo pé ntẹ́ bá ti ṣe náà ni majority yóò mọ̀ ṣe nǹkan ẹ mọ̀ pé yóò ní wàhálà rẹ̀ dẹ̀ mọ̀ fi wá rẹ́rìn-ín bí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná tán bá fẹ́ paná wọ́n mọ̀ pé yóò ní wá lára pé kò dùn mọ́ wá nípa máa ṣe pé o wọ́n dẹ̀ pa ẹlòmíì ọmọ fi wá ṣe tọ́yì ọmọ fi náà wá ṣe tọ́yì yọ tàn yọ pa alóhùn fẹ́ wo wa at the end of the day ẹ bẹ́ẹ̀ lọ wọn ń bo láyé wọn padà end sí àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan sílẹ̀ o àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ ìjọba ṣòfin kọ̀ràn kàbí àṣà mi kò tí ó ṣòfin àjẹ́ bá a wí tòní tọ̀la kẹ́ni má ní òní torí ẹ̀kọ́ jáwọ́ majority láàrin wọn ni ó gbọ́ mi majority láàrin wọn ni ó wò mí wọn kàn fi mí rẹ́rìn nígbà kí lélẹ́yìn sọ yìí wo tiẹ̀ jàre o sáàmọ́ bó ṣe ń lọ àmọ́ bó ṣe ń lọ o kọ́lọ̀ wọn jẹ́ káwa náà mọ̀ bó ṣe ń lọ o ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awikonko TV àkàndá ọ̀rọ̀ Awikonko TV Awikonko TV authentic Yorùbá TV